ìjọba lórí ọlọ́run yóò ní bẹ́ẹ̀rù o gbogbo àwọn nàìjíríà gbà mí o fóònù mi kọ ìmọ̀ ni wọ́n bá lọ oore ni wọ́n ṣe wà láti ẹjọ́ mi ò kọ ẹ níyàwó. Bígbẹ̀ bígbẹ̀ bá fà bígbẹ̀ bá fà ìkara. Ah, Dádì ẹ̀jọ́ ẹ má gbọ́ sí tọrọ wọn lọ. Dádì ẹ̀ ní padà sẹ́sẹ̀ àárọ̀. Ah, Dádì ẹ má wò wá wọn. Ẹ má wò wá wọn. Dádì ẹ̀jọ́ ọ̀rọ̀ yóò lójútùú láyé alájí ẹjọ́ torí ọlọ́run wa. ó máa gbolé wọn ni agbolé wọn kò fọmọ jẹ ni. tẹ̀lé mi jẹ́ àlọ́ jẹ́ àlọ́. ogun ké à. Ah. jẹ́ àlọ́ jẹ́ àlọ́ tẹ̀lé mi wá má yọ wá wá bí wọ́n filẹ̀ o wá filẹ̀ wá filẹ̀ o. Alaji, Alaji, Alaji.

ẹ mọ̀ jòló bódì ṣé bóyá alájẹ ẹ mọ̀ jòló bódì jà wọ. alájẹ ẹ jù you understand. you don't understand. this is it. mi ò mọ̀. ibo ní tẹ̀lé lọ. wọn ò ní tẹ wọn ò níbi tí mo fi lọ alájẹ ẹ kò síbi tí mo ẹ̀gbọ́n ẹ̀yin tẹ ọjọ́ ọlọ́pàá lórí ìjà ṣé ẹ mú un lọ padà bù sí lórí ìjà. tó ṣe rí pé lọ́wọ́ àti gbàgbé lórí ìjà tó ti gbàgbé lọ dábọ̀ yẹn padà tó lọ́wọ́ àti pé bó ṣe rí wa ó sọ pé èmi wà lára àti pé wà lọ́jà ó ti rí pẹ̀lú mi. ó dẹ̀ máa ń lọ tẹ̀ balẹ̀ mi lórí ajé ògbé akínlápò òun ní ṣe bá àgbẹ̀sà òun ni nínú ọwọ́ àmì wọ́n yìí tó bá lè yàn yàn bí èmi àmẹ́ta ká tẹ̀lé mi lọ síbẹ̀. náà bá ti mú pé wọ́n jà bẹ́ẹ̀ yẹn eh, eh. wọ́n ti tẹ́nu. ìdí ìṣẹ̀lẹ̀ gẹ́gẹ́ sí mi nìyẹn ẹ ti wá àti ìṣòro hmm. àwọn ẹlẹ́ẹ̀sẹ̀ àwọn méjì kan tún kó láì padà kó gbé kán ṣáàjọ kátàjọ tún wà padà so ẹja tó bá lọ bó jà tí o bá padà wà ní ikọ. ibi tí wọ́n fẹ́ máa gbé ní gbé òun bí ìyàwó rẹ̀ nígbà bọ́ọ̀ ló nílé bí ìyàwó rẹ̀ máa dólé bí ẹ̀kan ṣe fún mi ìyẹn kan lè kó ọ̀sùn lọ nìyẹn máa tíráàbù náà. ṣé mo fẹ́ yín táwọn wá. wọn ò ní ọkọ òun ní ẹ̀yìn náà ilé kó ṣọ́ọ̀bù. alajẹ máa gbọ́ kò yẹ yín ẹ̀yìn mi tí mo ti wọ ẹ̀ ń táwọn wá tàwa rí tàtún abẹ́ tàti clear ètò dájú tèmi tí ètò òfin help ẹ̀ wọ́n bá bàjẹ́ millions of people like him are outside tí wọ́n need the help bẹ́ẹ̀ni sir bẹ́ẹ̀ni that they will not get it again. Yes, ẹni ṣé ọba ìjà lóòtù wọn lọ bóyá. sọ fẹ́ dúró bí kí n jẹ́ bóyá rẹ̀ lọ o. tọ́ba fi ó dúró bí wọ́n pẹ̀sán. ẹ̀ náà yìí tí wọ́n á sọ ọ̀rẹ́ alájú tó wọ́n ti lọ ẹ jẹ́ kó náà tẹ̀lé àwa bóríṣà kọ́lá ti ah, ìyàwó rẹ̀ bóríṣà kéésì sí gbèdéke tó o bá fẹ́ fún ni ó sọ wípé. ó ti delete nọ́mbà mi ni ó wá gbọ́dọ̀ pè mí. Alájọ́ ó dà ó dà sá ó dà ẹ tẹ́kì ẹ ẹ tẹ́kì ẹ. Kàdé wọn sẹ́. Ọyẹ gbéra gbéra gbéra gbéra gbéra. Ẹ tẹ̀lé padà ó máa padà bọ̀ nílé yìí. ẹ gbẹgbẹ náà yípo gbẹgbẹ náà. ẹ ìyàwó yín sọ láàárọ̀ yìí kó ń yín ẹ̀yìn rẹ̀ à lè pàdé mọ́ à lè jọ pàdé mọ́ kí ló dé mú ra wọn tó ń lọ. ẹ bọ̀ ṣe bí ṣé ẹ̀yin rẹ rí ni àbí wọ́n fẹ́ fún yín. èmi mo rí ní chọ́ọ̀chì tí mo kọ́ ní sí fúnra mi ni. gbogbo àwọn owó nǹkan kan tó wá ná fún yíyan kọ́. ṣe rí nǹkan kan tí mo rí ní orí ọ̀rọ̀ yẹn ni pé ẹ̀mí àgbèrè ló bà ní Àgbàlá tó fi ń bá ìyàwó mi tí fi ń bá ìyàwó mi lájú tí fi ń bá ìyàwó mi sùn tí fi ń bá lájú ẹsẹ̀ ẹ̀mí àgbẹ̀ ló bà mí torí lóòótọ́ àti lódodo ọmọbìnrin yẹn nífẹ̀ẹ́ mi láti lè àmọ́ ṣàdédé ni ìwà rẹ̀ ìwà rẹ̀ change sí mi tó di pé ọmọ yẹn ń ṣe rádaràdà kí n tó wá padà mọ̀ wípé Àgbàlá Gabriel ó ti ń bá ọmọ yẹn sùn kọ̀ọ̀sẹ́ ká wọn torí bíbélì ní gbogbo ẹ̀sùn ó jọ gàtẹ́ ó jọ ó ti fẹsẹ̀ méjèèjì ti rò ṣé bí làwa náà rí lọ́nlá ìyẹn ẹ wo Facebook ẹ wo statement tọmọ yẹn comment against me now something is behind it kó tọrọ bá délé ká bára wa sọ something is behind it mo dẹ̀ mọ̀ wípé Àgbàlá Gabriel ó ka ẹni tiẹ̀ ni ọlọ́run máa tẹ̀ tiẹ̀ bọ̀ àwọn tí wọ́n táwọn yẹn wá fún yín lórúkọ eborúkọ yín náà ti fún yín gbogbo àwọn kan yẹn. ẹ inú àkáǹtì ẹ ni gbogbo owó yẹn gbogbo owó tán donate fún mi inú àkáǹtì Àgbàlá Gabriel ló gbogbo owó yẹn wà so kò sí kankan inú àkáǹtì Àgbàlá Gabriel kò sí kankan táwọn kù fẹ́yìn àti. kò wọ́pọ̀ àkáǹtì Àgbàlá Gabriel kò fún mi lásẹ̀sì láti wọ́pọ̀ àkáǹtì báyìí ní sè ní tẹ́ǹbà fẹ́ wá ìbúlẹ̀ wà báyìí báyìí ní ìfẹ́ wà ní. inú ọjà ilẹ̀ ti d inú ọjà yìí nìkan. inú ọjà yìí náà mo ti wà ń sìn àbí ń ṣàjẹun nígbà bá gbàrú ní ọjọ́ náà ni wọ́n mọ tí èmi ń béèrè lọ́wọ́ yìí tí mi dẹ̀ fẹ́ kẹ́ ẹ dá mi lọ́dà títẹ́lẹ̀ èmi ọ̀ ìgbòsí tá a fẹ́ gbà mí tá a parọ́ torí lọ́rọ̀ yẹn nìsín tá a sẹ́ndẹ̀ sọ̀ láì lánàá gbogbo àwọn èèyàn tó ń kọ́mẹ́ǹtì tó ń kọ́mẹ́ǹtì wọn gbàgbọ́ pé máa yẹn ń ṣe ibùdó pásítọ̀ yìí ọmọ wòlíì ó ní láti pe wáìfì mi direct lálẹ́ àná ní ní ní whatsapp pé kó jọ ọ̀rọ̀ yẹn òun ò gbàgbọ́ kó bò ń sẹ́ndì kíní yẹn live pé tẹ́ ẹ mọ̀ pé àti àgbàlá Gabriel àti gbogbo wọn dẹ̀ wà báyìí ni tẹ́ ẹ mọ̀ pé gbogbo wọn jọ wà ní ó wá ń pè pé òun irọ́ ni obìnrin oṣù kílẹ̀ fi mọ̀. bàbá mò ń sọ èyí sì tún máa tún sọ dọ̀la àgbàlá Gabriel tẹ́yìn wò yẹn ṣé ń ìmọ̀tara ẹni nìkan ló ń dà láàmú ṣé ń gbọ́ mi báwọn afẹ́ ajẹmọ́fẹ́ ayó tí fúnni lóko òdì ọ̀pẹ ẹrù oúnjẹ ni kò sí èso oore tí ó so ju rádaràda tó ń ṣe yẹn lọ jìbìtì ìwà jìbìtì jìbìtì tí ó máa lù nínú jìbìtì tó kódà níbi tó le dé ó tún lu ìjọba ìjọba ó tún lu ìjọba Ọ̀yọ́ stéètì ní jìbìtì báyìí bí mo ṣe ń sọ yìí gbogbo orí ilẹ̀ kámpù rẹ̀ yẹn ilẹ̀ ìjọba ní gbogbo ẹ̀ gbogbo ilẹ̀ ìjọba ní gbogbo ilẹ̀ tí ń bù tà fún gbogbo àwọn èèyàn yẹn gbogbo àwọn ilẹ̀ tó ń kọ́lé lé lórí ẹ lọ ẹ lọ ṣe fáìndìsì ẹ̀ dáadáa ilẹ̀ ìjọba ní gbogbo ẹ̀. bòye àbáwọn ilẹ̀ yẹn náà sítámù ni àgbàlá gébẹ̀rẹ̀ sítámù ni àgbàlá so and then gbogbo àwọn tó ń kọ́lé fún lórí ilẹ̀ rẹ̀ yẹn kò sí ẹnìkankan tó fún ní dọ́kúmẹ́ǹtì lé ní gbogbo nínú gbogbo wa bá ṣe pọ̀ sí. ẹ̀wọ̀n kọ ẹ̀wọ̀n kọ ń sàárọ̀. àwọn àwọn ìyá tó lóun fún nílé àwọn ìyá. kò fún ẹnìkankan ní dọ́kúmẹ́ǹtì. Ah, ah, ṣe ilé tìtìyàgbó kan kèé sórí ilẹ̀ rẹ̀ ilé ìyàgbọ́ nǹkan òun ti ń bá lè tiẹ̀ lọ ó bá yàgbọ́ nǹkan kọ́ lè tiẹ̀ pa ó bá pa rẹ̀ kò sí òun ló fún kò sí ló fún yàgbọ́ nǹkan ní ilẹ̀ ṣùgbọ́n ẹni ilé tó bá ti kọ́ fún èèyàn tó bá ti jẹ́ pé ọwọ́ òun ló ló fi ilẹ̀ lẹ̀ fún èèyàn nílẹ̀ ilé yẹn òun ilé yẹn òun ló ní ilé yẹn torí kò ní kó dọ́kúmẹ́ǹtì ilé yẹn mọ́ ìyàwó bá àtàtẹ parí ìyàwó yẹn níbo ni níbo lẹ níbo lẹ níbo lẹ parí ìyàwó. inú ọgbà rẹ̀ náà ni ṣé bí ṣọ́ọ̀ṣì rẹ̀ káàmpù rẹ̀ ilé mi rẹ̀ káàmpù rẹ̀ ibi tó kọ́lé sí fún mi rẹ̀ lẹ́yìn àgbéyàwó yìí ti gbé láàjọ ń gbé. ọ̀sẹ̀ gbogbo láàrin bíi wedding yìí nìyí ó ti tó bí oṣù mélòó. à ó ti lọ bí oṣù díẹ̀ àmọ́ èmi ò wó. because pépà kò tí ì lóyún bó tiẹ̀ fẹ́ lóyún gan inú mi ò dùn sí mọ́ nígbà tó ti ń ṣe pálapàla. kò sí tẹ̀ nǹkan kan ò jọ dà yín pọ̀ pé pé. àǹbára wa sùn bọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta náà la stop ni mo stop rẹ̀. gbàmígbàmí lèèyàn gbà àìgbà mẹ́sẹ̀ mi ò tí wọ́n tó ní kí n bẹ pásítọ̀ sí bóyá àwọn tí pásítọ̀ sọ gan bóyá kò tẹ̀mí ìdí ìnà ọ̀run tó jẹ́ kó kàn gbà fọlọ́run pé bọ́lá ń sọ̀rọ̀ ọ̀run nínú ìjọ sọ̀rọ̀ tí bá bẹ pásítọ̀ tí pásítọ̀ bá láwọn òbínú mọ́ tí wòye díẹ̀ sí ìbínú ńkọ́ sáwọn ọ̀bẹ̀rẹ̀ méjì mú pásítọ̀ láwọn yóò da ẹ̀kọ́ mọ́ lọ bóyá fẹ́ lọ lóòótọ́ bóyá ti wá make up mind láti change ní ìsìn ẹjá bí tó ń gbé tábà wá bí òun tó bá ní àwọn ti gbà láti dóná àti pásítọ̀ níwà bẹ́ẹ̀ wọn mo sì gbọ́ ṣùgbọ́n tí wọ́n bá sì lóòótọ́ ẹ lọ tí mo sì ti bẹ pásítọ̀ tán ṣé mo fojú pásítọ̀ gbolẹ̀ ni àbí mo fi mú ìdí gbolẹ̀ jẹ́ àjọpọ̀ tó sọ́kọ̀ rẹ̀ kí n tó bẹ kí n tó ok ṣé o gbà láti dúró báyìí àwọn oṣù fẹ́ lọ náà. ẹ jẹ́ máa lọ. fẹ́ máa lọ. now question for you tí mo ìdí bá lọ are you still behind or you are going with him ó dúró àbẹ̀jọ lọ mi ò lè tẹ̀lé wọn kọ́ sí fẹ́ kún ọwọ́ ìgbà tó wà níbà ayé wọn yí padà. ọmọ kó tó wà. sá ìgbà tẹ́mi fẹ́ tí wọ́n wà pẹ̀lú àwọn kírò àti wọ́n change. ìgbà tó wà pẹ̀lú kírò dáadé ló fẹ́ sọ. bẹ́ẹ̀ tán join wọn tí wọ́n má rí èmi o ṣàgbọ́n mo ti fúrí ẹ̀ tẹ́lẹ̀ ló ń sọ pẹ́gbà sí ìgbà tó wá. òṣìlẹ̀ ò tó ń bá wọn rìn gẹ́gẹ́ bí ó tó pọ̀ ń ṣiṣẹ́ tọ́jú travel tọ́jọ́ ń ṣe inú wọn gan máa ń dùn. another question so o ti gbà láti dún ní báyìí ìyàwó rẹ lòun ní tẹ̀lé ẹ lọ o wà lè dún torí ìyàwó rẹ so o gbà láti dún. mi ìgbà láti dún mi ọkàn mi ò dúró látàtà àgbàlá ẹjẹ mi ẹ̀mí gbèrè gbèrè níbo náà àmọ́ ẹ̀ lọ níbo náà àmọ́ ẹ̀ lọ. ilé ilé ẹ̀ wà ń bẹ̀ o no o square one gbé ni. okay okay it's alright it's alright another thing wọ́n ti gbé wọ́n fẹ́ gbé ìwé ilé ẹ̀fọ́ ẹ̀sìn wípé ìwọ náà ló sì délé ẹ̀. o gbélé ẹ̀ mọ́. tí tọ́ka mi bá ti yọ kúrò ní nǹkan ṣẹ́sẹ̀ orí pẹ́lú yẹn wà ní ìlú tó àdìpọ̀ wà ń ta tí ò sì ní wà ní ìlú kò sí lágàtà mi o olùbàlágàtà mi sínú kọ́ńbàdì ni wọ́n kọ sí. kọ́ńbàdì kan ni wọ́n wá sí ilé wa ẹ̀rọ ọ̀hún ìta ló that is irú wedding wo lẹ ṣe. hot wedding. want him to stay. But if if he leaves, you stay. Sir? If he leaves, you I stay. I don't want him to leave. Sir? uh You have not answered my question. What of if he now decided to leave? Will you stay back or follow him or bring him back? I cannot follow him. He will help us to settle so I will stay. Hmm. For him staying here is my own job. Sir, I want him to stay. Anything that's bothering his mind it should say it out so that there's going to be correction for it rather for him leaving here to another state another place. wà á tẹ̀lé ọkọ ẹ̀ is your husband lóòótọ́ ibi ilẹ̀ ti mọ́ra ibi ìníwọ̀ wá ibi ìlàmú náà wá church lẹ́sẹ̀ pàdé fine gbogbo adé understand ẹ̀ tó ń tu ẹ̀ ẹ̀ òfẹ́ kó kí ni ẹ̀dùn ẹ̀ kó ọlọ́run ló ní ìrìn àjò yẹn lọ́wọ́ ọlọ́run ni ẹ ti fẹ́ra ẹ ti ṣe court wedding so èmi gan fúnra mi gan nípa orí ọ̀fẹ́ jésù mo ti release ẹ náà tẹ́lẹ̀ ò bá mi ṣe nǹkan tẹ́lẹ̀ ìwà tẹ́lẹ̀ tán ló ń wù ni ó tó fi padà wá sínú compound office so for now jésù ti ó ti ó ti lò mí fún ẹ níwọ̀nba so ó ti free blessing you wà tẹ̀lọ́pọ̀ ẹ wà tẹ̀lọ́pọ̀ ẹ ẹ. láàrin àní láti clarify kankan láì tó ṣe láàárọ̀ torí ṣe pé òun pé láì tó ṣe láàárọ̀ àwọn èèyàn máa sọ pé nǹkan tó sọ ó ní báyàwó oṣù wa ó lẹ̀ ń báyàwó oṣù wa ṣùgbọ́n ìyàwó ẹ ló ń wò lọ sí ìtẹ́wá fi sọ àwọn èèyàn lọ ń gbọ́ yìí wọ́n á ní ìdí tí obì ṣe láìfù ìyàwó ẹ̀ ṣe ló ń wò lọ so ẹ jẹ́ á clarify ẹ̀ ẹ ti yóò ṣe láìpẹ́ lára tẹ̀gbẹ́ pé bóni jàlá wa sùn mọ́jú ah. gbogbo tó lọ pátá wọn ló wà yìí ẹbí ah. àbí yóò ṣe láìpẹ́ yóò ṣe láàárọ̀ yìí onídàájú ìbáyàwó ẹ̀ sùn ó yá clarify ẹ̀ wọ́n. máa ń gbé gbé yìí wọ̀ máa ń gbé gbé yìí wọ̀ máa ń gbé gbé yìí wọ̀ dáadáa onídàájú ìbáyàwó sùn ó ní kankan kan wà pàǹgóòsù bébè ni ó lè gbé ètò tó bìbì mẹ. gbà àti kí lè lè ẹ gbà. inú alájì alájì rárá no alájì ẹ jẹ ẹjọ kan. You can't be a on your own case. <laughs> Relax. relax, relax. Muidini. Relax. Lẹ́nu oṣù mélòó. Relax. Ìyàwó ẹ̀ ní fibroid. Relax. Tó ní ìyàwó ẹ̀ ní fibroid pé bẹ́ẹ̀ ṣe sáré lọ ṣe pé kó mọ́ bá àdàgbà. Àtàntà ló ń bá sọ ọ́. Pé pé sọ́ọ̀rì pé kí n máa sọ o. Kí lè ṣe fẹ́ ṣe? Now what? Ẹgbọ́n mi. Eh, Muyideen ni alájí mò ń bọ̀ Muyideen ni <laughs> alájí wàhálà wà o. It will be little you. Ah. Ah. A leader is meant to face someone. Ah. Bóyá ó jẹ́ ẹ̀rọ, ah. bóyá ó jẹ́ òótọ́. Muyideen ah. ah, says something. Okay that tí ìyàwó bá wá rìpọ́ọ̀tì rẹ̀ fún yín ẹ nígbàgbọ́ ní tó sọ ju tó ń sọ lọ. ṣé mo lè. ẹ máa gbọ́ ẹ máa gbọ́. nínú ọ̀rọ̀ tẹ sọ́ọ̀sìn ìdílé fẹ́ sọ fún mi it's obvious mú ìdí ìwé ẹ̀rí gbèsè ìgbèǹkì ìtẹ̀ àti tìyàwó ẹ̀ gan torí ibi tíyàwó ìgbà ti ń bọ̀ kóun náà ti bọ̀ ibi tí ìlú ìjúbẹ̀ ti ń bọ̀ fọlẹ́ yìí náà ti bọ̀ so the presentation in tó fẹ́ sọ bì àárín àwọn tó wà tó fi sọ̀rọ̀ yẹn inú kìí present mẹ́rin ó fẹ́ sọ orí ẹ̀ láti gbogbo àbí ó fẹ́ sọ ni mo ṣe. ta ló wà bẹ́ẹ̀ àbí ó fẹ́ sọ̀rọ̀ irú ẹ̀ láti dìgbà tó fẹ́ sọ. bẹ́ẹ̀ ni sà. kí ni mo ṣe. ẹni kò sọ. ṣe rí kọ́lọ́n ṣàánú wa kọ́lọ́n ṣàánú wa kọ́lọ́n ṣàánú wa ẹ má dwell so much on that nítorí pé ẹ ti wà tipẹ́ tẹ̀ tí ṣe ṣóò inú àwọn ṣóò tẹ́lómi ìfimàgbàlá Gabriel náà ni Muyideen wà nígbà yìí ni àwọn èèyàn ti mọ̀ yín gan wọ́n eléyìí tá à ṣe lónìí inú ẹ̀rọ ìlú yóò fi mọ̀ yín bẹ́ẹ̀ ni. inú ọtí mi dùn láti mọ̀. so what are you telling me so what are you telling me so you don't need to stress yourself i mo ti sọ àwọn ọ̀rẹ́ kan fún and i'm i'm very sure it's going to work on it ẹni tó kọlà tó wà bíi ṣe tí mo lò pé kí wọ́n ṣe já wọ́n wọ̀n tó jinlẹ̀ lọ́fẹ̀ẹ́ bọ́ sínú ọpọlọ bàbá rẹ́fẹ̀ẹ́dì àbí àjẹ́lìsì wọ́n mọ̀ fi wọ́n mọ̀ sùn mọ́ wọn bọ̀ níjọ́ tó bá dùn wọ́n yá gbogbo àwọn èèyàn kọlà mi ni mo yìí táwọn arẹ tó kọlà fún wọn tí wọ́n wá mọ lójú sí wọn kì í mú ìdí like you want to release him today ó sì wà lákòólẹ̀ pípé you have touched his life ẹ ti ṣe nǹkan tí ọlọ́run ayé fún kẹ́ ẹ ṣe òun náà dẹ̀ sí tọ́lọ́run náà òun náà sì ní kó ṣe èyí tọ́lọ́run náà sí ẹ̀yin lẹ́mọ̀ èyí tọ́lọ́run náà sí ẹ̀yin lẹ́mọ̀ nǹkan tó bá tá a bá lè kọjá lára ẹ̀ tí ò lè so wá mọ́lẹ̀ ká mọ̀ dùn pé à ń wò ó jù ká lè fi máa lọ nítorí pé tó pọ̀ látún lọ bá ṣe bí Jesus lẹ́gbẹ̀ẹ́ lẹ́ẹ̀kan mọ́ ẹgbẹ́ bíbélì tó jẹ́ pé gbàgbọ́ lẹ́yìn jésù ni tí wọ́n pé gbogbo ibi tó ti yẹ kí jésù tẹ pọ́ọ̀sì kó claim right kó fọra rẹ̀ mọ́ ló ti ń dúró òní oníṣẹ́jẹ́ láti gbogbo right lànà bí sàṣàlà jà òní oníṣẹ́jẹ́ so gbogbo àwọn tá a bá pe ra láṣíwájú gbogbo alọ́rọ̀ ó ṣàánú wa yóò jẹ́ ayọ̀ ọlọ́run lè kọ́ àmọ̀ ṣe eh, eh, pastor what I like from what you said if this guy insisted that òun á his wife too is baby I love it like that she should go to another church she should go to another place torí pé mo sọ pé ìgbé ayé yìí ló wo òun nígbà tó ń fẹ́ mo dílé kan ó ní ìgbé ayé rẹ̀ wo òun you work on your wife your wife work on you. I worked on my wife, my wife worked on me. Let her go and work on her husband. Ó tèmẹ̀ sí, ó fẹ́, kò lọ táyé ẹ̀ ṣe. Ó lè jẹ́ pé ìfẹ́ rẹ̀ ní ọgbọ́n ló táyé ọkọ ẹ̀ ṣe gbà lórí ìpadà. nǹkan hmm, mi. Let her continue from there. He should not stay behind. God bless you. And the shows tó o bó bó bá ti bá sọ pé bóyá mo lè tó ní. Let me tell you, even after leaving this place, it's my journey bí òpin rẹ̀ bẹ́ẹ̀. àwọn yìí máa pè bẹ́ẹ̀. èyí ló pin ìròyìn náà. bàtà mi rà ó kì í àti wọ́tà àwọn olè rà. wọ́n ní ẹ á lò bàwọ̀ but you need to sign gbogbo owó yẹn ti sign ẹ bá sign ẹ bá. kọ́pì ló ń bọ̀ nínú. kọ́pì ẹ̀jẹ̀ bá ń ṣe é jésù àmì jésù kó náà sáyìn. Thank you. ẹgbẹ́ fún mọ́ ìdí alájí mọ́ ìdí ok sọ́bí ẹ̀ ní èsì ṣé wọ́n á rí obìnrin tó ń ṣe ibi ẹ̀yìn lánàá àárín torí obìnrin ẹni kéèsì ò jẹ́ lọ́sẹ̀ oníkèsì ìgbọ́n gbé kámẹ́rà sí lójú ni. kéèsì ló ń wà ní. yóò jẹ kéèsì aláìsí yóò jẹ kéèsì. ẹ kò máa sọ nǹkan kan ẹgbẹ́ tó sọ̀rọ̀. ṣé wọn ò dààmú wọn dààmú ẹ̀bẹ̀ ni ń dààmú ló fi ní kílẹ̀sì yóò tó sọ àfàdàrọ̀ tí wọn á dààmú níwọ̀ tá wọn dá ẹnu ẹ ọ̀dà arẹ́niyí o wọ́n pè láti ìgbà wo ìpè látàwọn. pé ló pè yàn. ẹ eh, <laughs> ok ọjọ́ ló sàn. Okay. Okay. It's all good. kí àwọn ẹrú fẹ́. Ìwà sáyìn, owó ọ̀rẹ́ ọ̀gbọ́dọ̀ gbọ́n, sáyìn, báírù wà ń bí. Èmi. Fún mi, sáyìn náà máa ń sign witness ẹ̀ nàìjíríà. Ah, ah, ẹ wá gbàgbé ọyọ kéré fóònù ìyàwó ẹ fóònù hmm? ìyàwó ẹ tiɲɛ la tulo su olele si awo tulo olele si awo olele. kìlọ̀ tó wọ́n ṣọ́ọ̀bù fún kìlọ̀ tó rò ra fóònù odidi ṣọ́ọ̀bù bíi one million francs kìlọ̀ tó ra fóònù kan tó dáwọ́ kan dáwọ́ lórí ayé fẹ́ kára fóònù fún ẹ kò sọ kò sọ díà gba fóònù ẹ̀ dání. kò sọ díà. wọ́n lè sọ díà ẹjọ́ sìn ṣe pé kéde ọmọ ọ̀dà ni pé máa ṣe yẹn fún mi. mo ń gbà wẹ́ẹ́ di wọn lọ́wọ́ mọ́tò o alájí orí omi anzẹ ó yà alájí ẹgbẹ God bless you ah mo ẹja kí ẹja kí Àlàjì no no ẹja kí Àlàjì àgbàdé wọn ọjọ́ tá a kọ́kọ́ pàdé síwájú lẹ̀ so àwọn nǹkan yìí ọlọ́run ti ń lò yín fún dó gbàtẹ́mi bẹ̀rẹ̀ social media ìyìn láǹfààní àti wọ̀n social media nǹkan máa ń gbọ́ pé wọ́n máa ń ṣe kọ́kọ́rọ́ látẹ̀lé rédíò so bẹ́ẹ̀ nígbà tá a dẹ̀ wá bẹ̀rẹ̀ tí mo táwa náà wọ́n social media tẹ́lẹ̀ pé social media wò tí ìfẹ́ ń gbà yẹn nígbà tó wá di pé ó ń gbòòrò tí mo wá ń gbogbo tó yẹ kán ṣe wọ́n dẹ̀ gbé sẹ́gbẹ́ kan wọ́n dẹ̀ ń bọ̀ mí it's a great privilege.